yorùbá ni mí mo ṣe dms. don lt seven. yorùbá ni mí mo ṣe dms bèrè mi lọ́ba lè dé títí dé cms. mo ṣe wo mi owó wà lọ́wọ́ mi tí bàbá òṣèkòtò owó kù láàpọ̀ mi yorùbá ni mí mo ṣe dms bèrè mi lọ́ba lè dé títí dé cms mo ṣe wo mi owó wà lọ́wọ́ bá bọ̀ ṣòkòtò owó kù láàgbó mi. ẹyin tèmi mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. òun náà mú mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. àwọn ọba èkó mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. mẹ́lọ́mẹ́lọ́. arẹwà arẹwà mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. irú mẹ́lọ́mẹ́lọ́ ni kò máa rọ̀. ilé ṣayọ́sẹ́ làwà látàná. àṣẹ mẹ́ẹ̀nẹ̀ o. I can tell her, say she too fine, oh Baby girl, my love gọ́ọ̀kì ẹ̀, Don't bá gọ́ọ̀kì ẹ̀, ó dẹ̀ ti dọ̀ọ̀lì ẹ̀. Baby girl, give me lórí ká lọ jó ń bẹ̀bẹ̀. I'm a tryna give you love, I'm a tó ń gẹ̀gẹ̀. Ọmọ Yorùbá ni mí, mo wọra ìṣíkí, mo tú àgbàdá. Tó bá wá mi wá sílé, ó mọ jẹsẹ̀ mo pẹ̀lú ṣìǹkàbá. Tó bá wùn mí fowó mímu ọtí, èwo ló kọ̀ yín ẹ̀yin ọlọ́tẹ̀. Tó bá wùn oge èwo ló kọ yín ẹ̀yin jẹ́ ń bẹ́tẹ́. yorùbá ni mí mo ṣe bí ms bèrè mi lọ́ba lè títí dé cms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bá ṣòkòtò owó kù láàpò mi. yorùbá ni mí mo ṣe bí ms bèrè mi lọ́ba lè títí dé cms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bá ṣòkòtò owó kù láàpò mi. from the east to the west to the north to the south. mẹ́lọ mẹ́lọ ni kò máa lọ. màlẹ́ náà. stress cause i no send anybody they no be sms ẹ jẹ́ kó máa lọ mẹ́lọ́mẹ́lọ́ lóní sẹ́lẹ́sẹ̀ ẹni tó bá bẹ ẹ jẹ́ kó mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin lè mu champagne káwa máa mu shinap ẹ̀yin lè fa ṣíṣà káwa máa mu sìgá bọ́ mẹ́lọ́mẹ́lọ́ ni mo fẹ́ kó máa lọ títí tí máa fi fọwọ́ kọ́yàwó ẹ lọ. ẹ mọ tí ẹ ẹ ṣayé ẹ bá tún rúyìn ẹ lè jó bí ewé labalábá tó fẹ́ paná súyà kú ló fi ṣeré anybody ló lè jó sórí wa gbàtà bí ewé bó náírà bó dọ́là bó jẹ pounds bó everything ra wà máa rí náà everything ra dẹ̀ máa rí lò. alpha ṣe kọ́ fún ẹ ní gògàn sí i wetin fẹ́ máa dán mi jẹ́ kọ́ fún ẹ ní gògàn sí i. yorùbá ni bí mo ṣe bí ms pèrè mi lọ́ba lè gbé títí dé sí ms mo ṣe wo bí owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàgbó mi yorùbá ni bí mo ṣe bí Bálídé títí lé sí ms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bàbá ṣòkòtò owó kù láàgbó mi. ẹ bá wa káwọn dánfó dráìvà. mẹ́lọ̀mẹ́lọ̀ ni kò máa lọ. àtúnṣe àìsàn ọlọ́kadà o. mẹ́lọ̀mẹ́lọ̀ ni kò máa lọ. àkíkó gbà.